ah ọmọ ìyá mi ìwọ tó jọmọ jinlẹ̀ yorùbá tó o sì gbọ́ yorùbá yéké yéké yéké yéké yéké tí wọ́n sì bí ọ nílé ọgbọ́n tán bí ọ nílé mọ̀ràn tó jẹ́ ọlọ́gbọ́n tó jólóye bó bá lè gbìyànjú iṣẹ́ yìí ó ń ṣàǹfààní púpọ̀ púpọ̀ ọlọ́run sì máa fi sábàbí sí i kí ni tí ń ṣiṣẹ́ fún. ìníwọ́ tí ò ń wò wípé ọ̀nà dí ìníwọ́ tí ò ń wò wípé ọ̀nà àtijẹ àti mú báwo ló ṣe rí tí ò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ kọ́lọ́n la ọ̀nà fún ọ ọlọ́run tí la ọ̀nà fún ẹ la ọ̀nà fún ẹ ọ̀nà àti rẹ kò sì ní há ó gbìyànjú ọ̀la tàǹgìrì sí méjì kí mo wí ọ̀la sí ọ wà kó kóró ó ọ wàá gbìyànjú ọ wàá ewé ẹ̀kọ́ tí wọ́n bá dà sí àkìtàn àwọn bàbá wa ní tá a bá gbá ilé tá a bá gbá ọ̀nà àkìtàn ńlá darí rẹ̀ là á darí rẹ̀ sí ọ wàá ewé ẹ̀kọ́ ewé ẹ̀kọ́ tí wọ́n jẹ tán ti dà sí àkìtàn ó mu ọ wàá ẹyin òróró kan ẹyin òróró kan ẹyin òróró kan ìdákọ pé wo iye ewé kan o kò sí ewé tó lè lo ọ wàá mú ẹyin òróró yẹn ó fi wé ó fi wé ewé ẹ̀kọ́ yẹn Eh, ó fi e, ewé yẹn ó fi wé ẹyin òróró yẹn ó fi wé ó dàbò tí ó bò ẹyin yẹn lára ó wàá da iyọ̀ iyọ̀ iyọ̀ iyọ̀ iyọ̀ tí orí pọ́pọ̀ díẹ̀ ó wàá dà lé ó fi ẹyin òróró yẹn pẹ̀lú ewé yẹn ó fi sínú tàǹgìrì tó ti họ gbogbo nǹkan yẹn sí ó wàá da iyọ̀ lé lórí ọmọ ìyá mi ó da iyọ̀ lé lórí ó wàá òwú funfun àti òwú dúdú òwú funfun òwú dúdú òwú funfun òwú dúdú ó fi dì í tó bá fi dì í ọgbẹ́ àárín ṣọ́ọ̀bù rẹ ọgbẹ́ àárín àárín ṣọ́ọ̀bù rẹ tàbí ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ ọgbẹ́ tó bá ti lè gbẹ́ ọ tún wá mú iyọ̀ náà bẹ́ẹ̀ náà ó tún dà á sí i ọ wàá rì mọ́lẹ̀ ó kò yọ̀ lé tàǹgìrì lórí ah bí ọba lọ́wọ́ ayé nínú tí ọba lọ́wọ́ ayé nínú ah ah ọmọ oṣù mẹ́ta ọmọ ọdún mẹ́ta ò gbọ́dọ̀ ya wèrè ǹjọ́rọ̀ mi yé hmm, hmm, hmm. wàá rí tí ẹ ṣe sórí pé ọlọ́run dá tàǹgìrì tajétajé ni o bàbá sì gbalé tá a bá gbọ́nà àkìtàn là á darí ẹ̀ sí àṣẹ olúwa ni ọlọ́run ló ní gbogbo àṣẹ pátápátá pátápátá kò sí bàbá ṣe bẹ̀rẹ̀ àwa ti yọ̀kan àwa ti yọ̀kan nọ́mbà mi ni 080 55 three twenty seven six two alájí àrẹ̀sà bàbá alágúnmu.